وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيد مسلمين asalaamu aleykum wa rahmatulahi wa barakatu ọ̀rọ̀ tí a máa bára wa sọ lónìí yóò máa lọ sí bíi méjì àbí bíi mẹ́ta ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé inú nǹkan tó kárí tọ́pọ̀lọpọ̀ náà ń mọ̀ lásìkò yìí pàápàá nírú ọjọ́ tá ń bẹ́ńbẹ̀ nírú ẹ̀ ní yaumul eléyìí tí wọ́n ń pè ní sunday àwọn nǹkan kan wá ń bẹ tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà tó ń gbé káàkiri tó já sí pé béèyàn bá gbọ́ mùsùlùmí míì pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ Christmas tí àwọn nàṣàrà ń ṣe lọ́wọ́ yìí ẹ rò bóyá ṣe rọpọlọpọ àwọn àáfàá tẹ ẹ pè láàfáà tí wọn ń sọ̀rọ̀ nípa pé oúnjẹ Christmas èèyàn lè jẹ èèyàn lè wish wọn lápẹ Christmas èèyàn lè kí wọn kú ọdún èèyàn lè bá wọn ṣọdún èèyàn lè lọ kí wọn èèyàn lè wá wọn lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sọ tẹ ń pè láàfáà tí ń sọ kì í ṣe bóyá pé wọ́n ń sọ ní láàyè o ẹlòmíín ti há ni torí pé ẹlòmíín ń bẹ bóyá ó ní bísínẹ́sì tí ń tajà kò fẹ́ ṣe àwọn kọ́sítọ́mà rẹ̀ kò fẹ́ sọ nǹkan tí ó tí ó múnú bí wọn àbí tí wọn ní fẹ́ gbọ́ fún wọn ẹlòmíì àwọn àfáà kan ń bẹ àwọn tí wọn nìkan ò wọjà ni wọn bẹ́ẹ̀ pé wọ́n súfí bẹ́ẹ̀ pé wọ́n ń ṣíà bẹ́ẹ̀ pé wọ́n ní kò sí nǹkan tẹ́ ẹ pé wọ́n tí ò bá wọn lára mu gbogbo orú wọn yẹn ẹ má retí lẹ́nu wọn pé kó bá yín fi kìtáàbù wà súnà sọ̀rọ̀ àwọn wàá ṣàlàyé díẹ̀ nípa ohun tó dé táàfin ní jẹ oúnjẹ nàṣọ́ra eléyìí tí wọ́n lẹ orúkọ ọdún Christmas mọ́ kí ni jẹ́ Christmas òun náà ni ọdún tí wọ́n ń celebrate on the twenty fifth of December ní pé wọ́n bí jesus christ tí wọ́n ń ṣe ọjọ́ bíi jesus christ kò wá ní dùnyàn fẹ́ni tó bá ná dodo ọ̀rọ̀ gbọ́ kọjá pé kì í ṣe gbogbo kìrìsìtẹ́nì gan náà ni wọ́n ń celebrate ọdún yìí gbogbo nàṣọ́ra kọ́ ni wọ́n ń ṣe kí ni o ni wọ́n ń celebrate ọdún yìí a nínú àwọn nàṣọ́ra tó ní demonic demonic celebration ni nígbà tí yẹn ń ṣe nígbà tí yẹn ń ṣe ọdún abàmì ń gbé kì í ṣọdún jésù àwọn kì í ṣe bíṣọ́ọ̀sì àwọn ni wọ́n ń ṣọdún láwọn christian gan fún ara wọn àárín àwọn tó sọ pé christmas is you know is idolatry pé kẹlẹ́yìn ṣọdún christmas ń pé ọdún òòṣà ni àwọn táwọn jẹ́ christian nìkan ni àwọn ni àwọn christian fúnra wọn ni wọ́n ń sọ̀rọ̀ àwọn nǹkan yẹn ẹ̀sánpò àwọn nǹkan ń bẹ tó sí pé ẹ̀ ní kí wọ́n happy christmas kọ́ dá yín lóhùn bẹ́ẹ̀ sì ni christian ni wọ́n ó ti yé bírò àwọn deeper life Pastor kúmúyì nínú àwọn pastor wọn náà ni ẹ̀rí nínú àwọn olórí olórí àwọn big fish níbi kí ni o lójú ọ̀nà dọ̀láàlì nù ni àwọn nọ̀sọ́ra pásítọ̀ kúmúyì òun náà wà náà tó pe Christmas ní idolatry ẹlẹ́kọ̀ọ́ ni MFM Pastor Olúkọ̀yà Daddy Freeze náà pásítọ̀ náà ṣàlùwò náà Christian ni Daddy Freeze náà Christian ni kódà gan sọ pé ìyá òun gan bóyá pásítọ abẹrẹ fún nǹkan kan ni ìdílé kìrìsìtẹ́nì tó ní agbára ni dade fris yẹn náà wà rẹnu ọmọkiri rẹnu ọmọkiri náà ìṣe christian ó sì wà láyé kódà inú àwọn activist ni ti máa ń kọ nǹkan tó pọ̀ gidi gan so àtàwọn kúmúyì àtàwọn deeper life and co bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn christian míì náà ń bẹ káwọn náà ń sọ fún yín pé christmas yìí nǹkan idolatry ni ọdún òòṣà ni àwọn pagan ni àwọn ni wọ́n lọ wọn adopt ẹ wá káwọn christian káwọn christian náà tó hijack ẹ so ní ọdún táwọn tẹ fi ọdún sọrí wọn gan táwọn gan ò gbà pé ọdún yìí ọdún táwọn ni ọdún jésù àwọn ni ànábì yìí sá ànábì wa ni tá a dẹ̀ gbọ́dọ̀ máa fẹ́ràn ẹ̀ ẹni bá lóun jẹ́ mùsùlùmí tí ò bá fẹ́ràn ànábì yìí sá kèfèrí ni kò lè jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ yọ ànábì kan lẹ́nu àwọn ànábì Allah kó o má fẹ́ràn ṣùgbọ́n a kì í sọ ànábì Allah a kì í sọ di Allah tá a máa bọ àbí tá a máa jọ́sìn fún ẹ̀yin rí mùsùlùmí káṣọdọ́ ànábì rí pé àwọn ń celebrate mọ́lódé ànábì àwọn tí ń celebrate mọ́lódé ànábì níbi táwọn christian kan tí wọ́n ti lọ́ọ́ mú ideology kan máa celebrate jísọ́ọ̀sì níbẹ̀ làwọn tí wọ́n ń celebrate mọ́lódé náà ti lọ́ọ́ mú kò sínú ẹ̀sìn gbogbo mùsùlùmí kan ní báwọn ṣe ọdún mọ́lódé ànábì tó máa ń ṣe yẹn àdáradá ni wọ́n máa ń ṣe ẹ wá ra àwọn christian àwọn christian tí wọ́n àwọn ò tún wá mú christmas celebration àwọn ò wá pín in háwọ́ bíi tàwọn tí wọ́n gbára wọn ní mùsùlùmí tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń ṣe bídíà àwọn christian ò há ọdún christmas sọ́wọ́ pé tọ̀ christmas sí èsì rèé o christmas eh, àwọn kìnìún eléyìí o christmas àwọn christian aláṣọ léèrè christmas àwọn christian onísùtánà rí christmas àwọn oní tí ń wọ bàtà rí christmas àwọn tí wọn kì í wọ bàtà rí àwọn òpin háwọ bẹ́ẹ̀ àwọn mú ọjọ́ ẹyẹ kan twenty five ní gbogbo àgbáńlá ayé wọn celebrate ẹ lọ ẹ wo mùsùlùmí tó ń pera wọn ní mùsùlùmí yẹn o àwọn ń celebrate mọlúdì ànẹbì ọ̀tọ̀ ní títí àfa àtòkè déètì ọ̀tọ̀ àfa àsàlẹ̀ déètì ọ̀tọ̀ àfa àárín déètì ọ̀tọ̀ àfa ọ̀tún déètì ọ̀tọ̀ àfúròsì déètì ọ̀tọ̀ àfa àdúdú wọn ló di títí ẹ déètì ọ̀tọ̀ àfáà pupa déètì ọ̀tọ̀ àfáà tó ga déètì ọ̀tọ̀ àfáà tó kúrú déètì ọ̀tọ̀ àfáà rárá déètì àwọn fi ń pawó wọn fi ń jẹun tiwọn ni owó wọn fi ń pawó ni wọn ń ṣe nǹkan dáadáa ń bẹ èèyàn ò wá máa celebrate mọlẹdí ànábì kó má máa sí ní agbọnrin àwọn tí sheikh amúlùtúwédìí rọyìn mọ wùwà tó sọ yìí pé àwọn tí wọ́n fi ọdún kún nǹkan míì lẹ́yìn ẹ̀sìn Allah lélẹ̀ láàrin lẹ́yìn ọdún tá ànẹ́bì ti líìsì fún wa tó lọ́dún mùsùlùmí ni èèyàn wá ní fi kún ṣẹ̀rí Allah kó má jẹ́ kéferì pẹ̀lú májẹ̀mú torí nǹkan tó ń sọ fún wa ni pé ànẹ́bì ò jíṣẹ́ pé o ìwọ bá a fi kún èyí tó gbàgbé tí ò jẹ́ pé ìwọ bá a jẹ́ àbẹ̀yí tá a láwòrán fi rán ànẹ́bì ìwọ mú wá fún wa so àwọn ọdún yìí ńkọ́ àwọn fatimiyun àwọn pagan àwọn ẹlẹ́bọ àwọn ọ̀tá ẹ̀sìn àwọn ni wọ́n ń celebrate àwọn icon àwọn genius tí wọ́n ń kú láàrin wọn káwọn christian náà tó lọ mú tiwọn àwọn kan náà tún mú ti ali àwọn kan náà tún mú ti maria ń bẹ náà àwọn kan náà tún mú àwọn ọba àgbà náà káwọn kan náà tó wá lọ mú tà nẹbi àwọn tìjàníyà náà ti kí ni o àwọn náà ti mú ti tìbírámì níyàsí náà táwọn náà ń celebrate Ibrahim Niyasi náà pẹ̀lú tẹ́yìn lórúkọ mọ́lúdì so ó wọnú ara wọn bẹ́ẹ̀ àtúnjẹ mọ́lúdì ẹ máa fi Christmas ìwé oúnjẹ léyà ẹ máa fi Christmas ìwé oúnjẹ mọ́lúdì torí pé méjèèjì ni ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí kì í sì ṣe gbogbo mùsùlùmí gbogbo Christian ní í ṣe gbogbo mùsùlùmí ní í ṣe yídi iléyà ní ṣètùnú ààwẹ̀ kò sẹ́nìkan tó ta kò ṣùgbọ́n gbogbo mùsùlùmí kọ́ ní í ṣe mọ́lúdì bẹ́ẹ̀ náà ni gbogbo kírísítẹ́nì náà kan ní ṣe christmas oúnjẹ méjèèjì yà aráàmù ni báwo ló ṣe wá jẹ́ bẹ́ẹ̀ tó àwọn kan ń bẹ àwọn lọ sínú àlè quran wọn wá ń kà á fún wa pé Allah sọ pé tọ́hámù lẹ́dínà òtúlẹ̀ kìtàbà hílùn lẹ́kùn wàtọ̀hámùkùn hílùn lẹ́wùn ní pé oúnjẹ àwọn onítìrà àwọn onítìrà àwọn kírísítẹ́nì àwọn yẹ̀wúdí oúnjẹ wọn ní kó tọ́ fún yín tọ́hámù tí Allah ń sọ nínú alukurani yìí kì í ṣe ìrẹsì bẹ́ẹ̀ ni kì í ṣe ẹ̀wà kì í ṣe iṣu òun náà ni ẹran àtọ́hámù una nǹkan tó bá dú òun ní jẹ́ bẹ́ẹ̀ ó wá lè jẹ́ ẹran ó lè jẹ́ ṣíkìn ó lè jẹ́ tọ́kì ó sì lè jẹ́ màálù ó lè jẹ́ ràkúnmí tí wọ́n bá ti dú tí kírísítẹ́nì bá dún wọn fún ẹ tó bá fún ẹ jẹ tó sáà fún ẹ lọ́bẹ̀ àbẹ́ẹ̀rí àbúfún rẹ̀ sọ bẹ́ẹ̀ fẹ́ràn ẹ̀ àbẹ́ẹ̀rí ẹ̀rí tí kì í bá ti ní attachment ọdún nú jíjẹ ni so òun làlá ń sọ pé nǹkan tí nàṣàrà bá dún jíjẹ ni fún wa nǹkan tí Yẹhudi bá dún jíjẹ ni fún wa nǹkan tẹ̀yin mùsùlùmí náà bá dún ó tọ́ fáwọn náà fáwọn náà jẹ a lè jẹ jóúnjẹ ara wa láwa àti christian láwa àti jew ṣùgbọ́n aláwa tú wa lẹ̀ níbi àyà mi tá a fi wà very careful ká ti mọ nǹkan tá a jẹ òun wà ní Suratul Baqara ní àyà one seventy three. Quran chapter two verse one seven three Allah wa sọ fún wa ń bẹ̀ bisimilahi rahman rahim Allah ni innama harrama alaykum limaytata ẹ̀rí wọ́n ṣe léèwọ̀ fún yín talẹ́ni tí máa ń ṣe nǹkan léèwọ̀ fún yàn nínú ẹ̀sìn wàláì kì í ṣànẹ́bí Allah ni máa ń ṣe nǹkan léèwọ̀ yóò wà á fi rán ànẹ́bí ń pé mo ṣe nǹkan báyìí léèwọ̀ torí pé Allah sọ ànẹ́bí ń kọ́ la yantiku anil hawa ànẹ́bí ò kì í sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu níbi ọ̀rọ̀ ẹ̀sìn nígbà ohun tó wá wá sí lẹ́mìí ló sọ ìlà wáyó yóò hà ẹ̀rí àyàfi kí ni o ìlà wáyó yóò hà àfi kí wàá wá bá ànábì aláwa ń sọ fún wa pé wọ́n ṣe léèwọ̀ ẹ̀rí ó ṣe léèwọ̀ fún yín ẹran òkú ńbete ẹran tó kọ̀ kú kalẹ̀ ẹ̀kọ́ ló kó ẹran ńlẹ̀ ẹ̀dẹ̀ tọ̀bẹ̀ bọ̀ bẹ̀rẹ̀ sí ní lu lọ ẹ̀rí àbẹ́yẹn tẹ́ ẹ pàkúté nínú ogbó ó wá mẹ́ran ẹ̀dẹ́bẹ̀ bókú ẹran ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé wálé àìmọye ẹlòmíì tí wọ́n ti ta òkú ẹran ọ̀gbẹ́ fún tẹ́lómìí ti jẹ òkú ẹran ọ̀gbẹ́ lọ bí nǹkan míì aláàní wàdámà àti ẹ̀jẹ̀ àwọn èèyàn ẹ wo iye àáfàá lénìí tí ń fi ẹran ẹlẹ́dẹ̀ tí ń fi ń ṣe àṣìjẹ fún àwọn èèyàn subhanallah aláwa nígbẹ́tọ̀ wàmẹ òhìlẹ̀bíyí lẹ̀rọ ìrìlá àti gbogbo nǹkan míì tí wọ́n bá tún dú tí wọ́n pe nǹkan míì lẹ́yìn orúkọ Allah síbẹ̀ ẹni pé nǹkan míì tán bá tún pa tí wọ́n porúkọ nǹkan míì sí lẹ́yìn Allah bóúnjẹ bí nǹkan tí kírísítẹ́nì bá dùn tọ́ fún wa láti jẹ bí nǹkan tí yahudi bá dùn tọ́ fún wa láti jẹ bẹ́ẹ̀ náà ni tó bá fi lè pe orúkọ jésù sí àbọ̀porúkọ nǹkan míì sí kọ́ tó do ó ti dèwọ̀ fún wa tá a bá fi lè mọ̀ bèlè tàṣí fún àwọn kírísítẹ́nì gan ọ̀pọ̀lọpọ̀ gan náà gan wọn mọ nǹkan dùn so christian gbà míì wọn máa invite muslim tó jẹ́ neighbor rẹ̀ nígbà míì ẹ dákun ẹ hold on now ẹ dákun ẹ ní sùúrù nàfẹsàrẹ yẹn kàn fi kọ disturb line yìí. mo rò bóyá ẹ̀ ń tẹ̀lé mi lọ báyìí wà má òmìnira lẹ́gbẹ́ ìrìnlá àtàwọn nǹkan míì so àwọn nàṣọ́ra wa ṣe débi pé àwọn ò ní nàṣọ́ra nígbà míì máa wá invite mùsùlùmí fún ara nàṣọ́ra tẹ́gẹ́ bíi neighbor yín lájọ́ ń gbélé lájọ́ ń gbàdúgbò àwa máa máa invite ẹ àwa ní kò bóun pa chicken àbí kò bóun du ẹran kó lè bá wọn sí ẹ pé òun ò pe nǹkan kan míì sí o ìwọ mùsùlùmí gan náà ló dún nǹkan yìí fún ara rẹ o yóò wá ṣe tán yóò wá gbé wá fún ẹ jẹ irú ẹ náà kò sí láì fi ń bẹ láti jẹ ṣùgbọ́n tó bá ti wá ní í ṣe pẹ̀lú irú ọdún wà máa hù hílà bí ìlẹgàn ìrìlà òun náà ti bá ọdún lọ torí pé nǹkan tó dún yẹn tó fẹ́ fún ẹjẹ yẹn ó ti fi sọrí pé òun pa á fọdún ni bẹ́ẹ̀ mùsùlùmí kódà gan gbogbo ọdún tó bá ti yàtọ̀ sí ọdún tó ń bẹ lákọọ́lẹ̀ nínú ẹ̀sìn wa a gbọ́dọ̀ bá wọn participate ń bẹ̀ débi tí a jẹ nǹkan tí wọ́n bá fi orí ọdún náà pè so wàmọ́ òhìlà bíhì lè rẹ́ẹ̀rẹ̀ là ó ti bá ọdún Christmas lọ ó ti bá ọdún New Year lọ ó ti bá àti gbogbo àwọn ọdún ọdún táwọn èèyàn bá láwọn ń ṣe tó bá ń dùn nǹkan bẹ́ẹ̀ wà má uhilla bihi li ghayrillah ó ti bá ọdún náà lọ ìyẹn ni ááyà tó ń ṣàlàyé irú oúnjẹ nàṣọ́ra àti oúnjẹ yẹ̀wúdí eléyìí tá a jẹ fún wa sìkìní yìí ò wá le ká sọ pé yẹn ṣebí ànábì ṣebí wọ́n fún àwọn fún ànábì ní nǹkan yẹ̀wúdí fún ànábì ní nǹkan ànábì gbà ṣé ń yẹ̀wúdí fún ànábì nǹkan níjọ ọdún pétọ tó dé pé ṣe ọdún ọwọ́ gbé wá fún ànábì ni nàṣàlá lè fún wa ní nǹkan bá a ṣe sọ náà oúnjẹ wọn tọ́ fún wa ká jẹ oúnjẹ wọn ká jẹ nǹkan tó bá pa tí wọn bá fi sọrí ọdún kankan christian lè wò báyìí kó o gbótọ àfa ṣe láìkì kìíní ó lè ra ó lè fún ẹ yúgọt ó lè ra wíṣọọṣì fún ẹ ó lè ra bàtà fún ó lè fún ẹ ní nǹkan ó lè pọ oníbùkátà sí nǹkan kó bùn ọ so kó wá gba àwọn nǹkan yẹn ẹ̀tọ́ ni fún ẹ ó tọ́ kó o gbà bóyá níbọ̀ rẹ tó jẹ́ christian ó travel ní tiẹ̀ àbó ń bọ̀ láti ibi iṣẹ́ ó rí pé onímọ́tò ó ti báyìí ó ní ẹ ó dànù. bóyá christian tó jẹ́ níbọ̀ ẹ àbí ará ilé rẹ òun ní mọ́tò ó ń bọ̀ láti ibì kan àbúbọ̀ láti ibi iṣẹ́ ìwọ̀n tírẹ̀kì ládùúgbò ó wá hàn ó park ó wá ní àfa àfa kínní sílélẹ̀ ń lọ òní yẹn ó wá ní kò wọlé wá ní ara ara ẹ má wọlé máa bá ti yín lọ sorú àwọn yẹn kò ní kankan ṣe nígbà tí ó sọ pé òun fẹ́ gbé ẹ pé tọ̀ mo fẹ́ gbé yín pé mo fẹ́ celebrate ọdún fún yín ni o aha so gbogbo àwọn nǹkan jíjẹ yẹn tó bá ti ní í ṣe pẹ̀lú attachment lọ́tọ̀ òun ló bá wàmọ́ òhìlà bíyí lè rè é là ló bá a lọ so káwọn àáfàá tí wọ́n ń parọ́ fún yín pẹ̀lú pé ẹ aláàánú ẹ lè jẹ oúnjẹ christian ẹ lè jẹ oúnjẹ yahudi kí wọ́n mọ̀ pé ó ní àyà míì tó dè é fún wa o èyí tá a jẹ àti eléyìí tí a gbà bíbẹ̀ yẹn ṣe jẹ́ òun nìyẹn aláwa tẹ̀síwájú ní àyà tá à ń sọ yìí náà ó wá ní famanidi tó rọ famanidi tó rọ ghayra bagin wala adi fala isma alayhi ẹni tára bá wá ní lọ síbi tó fi wá tó fi wá lọ síbi nǹkan tá a pè léèwọ̀ yìí ẹ̀rí aláàánú òun ò ní kọ̀ṣẹ̀ fún rẹ níbẹ̀ báwo lára ṣe fẹ́ ní lọ síbi nǹkan haram láti jẹ àbí láti lò òun náà ni pé kò sọ́nà míì mọ́ bí oúnjẹ tá à ń sọ yìí ní ìsìn ìyẹn jí làárọ̀ yìí kò sí nǹkan kan tó fẹ́ jẹ ńlé kódà kò sí gàrí tí ó mú ó dùn sọ́tún kó dùn sósì kódà ó tún fẹ́ yáwó pé kóun yáwó kóun fi jẹun ó tẹ́wọn lọ́rùn ní kóun jó lọ gbogbo ọ̀nà ló gbà tí ò wá rí kò sí gbọ́dọ̀ para ẹ̀ oúnjẹ yìí ló wá tó wá gbé wá fún un tó wá jẹ díẹ̀ ńbẹ̀ àbótiẹ wá jẹ eléyìí ìnira ló níyàn lọ síbẹ̀ ìnira máa ń sọ nǹkan tó tọ́ ń gbà mí di nǹkan tó tọ́ fún yàn téèyàn ò fi rọ́nà tó ni àyà tó wá tẹ̀lé aláwa ní innal ladhina yaktumuna ma anzala Allahu minal kitabi wa yashtaruna bi samanan qalila ulaika ma ya'kuluna fi butunihim illa an-nara wa la yukallimuhum Allahu yawmal qiyamah wa la yudhakkihim wa lahum 'adhabun 'alim ala ni innal ladhina yaktumuna ma anzala Allahu minal kitab ala wa ni ẹ̀rí àwọn tí wọ́n tọ́jú ohun tá a la sọ kalẹ̀ tí na al ọ̀pọ̀lọpọ̀ àfa ń tọ́jú òdodo ó ń tọ́jú rọ ó ń hàìdí ẹ̀ torí pé tóun bá sọ míì jáde àwọn jọ̀mọ́ òun kan ń bẹ tó lè bínú sóhun àwọn followers òun kan ń bẹ tó lè àfa àmúdẹ láìkí yín jẹun bòun tẹ́ sọ lé ní mo àbẹ́rẹ́ disappointed nínú yín o ọ̀pọ̀lọpọ̀ ń ṣe dáwà ẹlòmíì ń ṣe fátíwá kò fẹ́ káwọn èèyàn tó ń gbọ́ àbáwọn èèyàn kan tó súnmẹ́ni tóun fẹ́ ọ̀pọ̀ òsì kí wọ́n bínú sóhun tọ́jọ́ ń gbóhun náà gbogbo ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ tí ń bá ń tọ́jú òdodo ọ̀rọ̀ Allah tí ń bẹ nínú kìtáàbù tí ń tọ́jú ẹ̀ pamọ́ wayashtaruna bihi samanan qalila tí wọ́n wá ń ta ọ̀rọ̀ Allah lówó pọ́ǹtọ́ ẹ̀rí tí wọ́n ń jẹ́ kí lẹ́dẹ̀kíṣẹ́ máa bọ́rọ̀ Allah ẹ̀yin lẹ́yìn yí padà ẹ̀yin lẹ́ni ẹ̀ kíní yìí ẹbọ ni lóòótọ́ ṣùgbọ́n tẹ́ bá tó bá fojú òdì kejì wò ẹ̀ rí i pé irú ẹni tó ń ṣe yìí ṣé àwọn àṣọ yìí pé kinní kan ògbóròmọ bẹ́ẹ̀ nìyẹn so aláwa ń sọ pé òláyè kàmá ya kúlú nàfi ibùtú ní ìmù nọ́ọ̀ra gbogbo àwọn nǹkan tẹ́ ń jẹ tẹ́ ń jẹ sínú yẹn oúnjẹ tẹ́ ń jẹ tẹ́ ń parọ́ ní fáwọn èèyàn fún wọn lè jẹ ní gbogbo orú wọn bẹ́ẹ̀ ẹ̀rí ya kúlú nàfi ibùtú ní ìmù ìlànà iná ń jẹ sínú ara yín gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ wala yukallimuhumullahu yawmal qiyamah aláàlóhùn ò ní bá wọn sọ̀rọ̀ níjọ́ gbìnà lè kíyàmà wàlá ìrẹsẹ kíhì aláàlóhùn ò ní fọ wọn mọ́ ẹ̀rí ẹlẹ́gbìn ni wọn wọn làwọn azabun alim ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ yóò sì máa jẹ́ wọn eléyìí ni wàhálà àfáà tó bá sọ fún yẹn pé ń tá a sọ yìí kì í ẹ̀ nìyẹn wá láti fún yín ká wá náà ìyẹn jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀. nípa ká wá ṣe dáwà eléyìí kárí láwùjọ wa eléyìí tá à ń rí ní ìjẹta mo sọ̀rọ̀ nípa Saheed Shittu eléyìí tí máa ń ṣe wáàsí tó lóun gbógun tẹbọ òun gbógun tó níjàlábí nǹkan nǹkan yẹn ẹ rí i pé àìnímọ̀ kì í ṣòun nìkan o àti gbogbo àwọn tó wà ní sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó láwọn ń wáàsí àwọn ṣe dá wà lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń já kiri àwọn ọmọ tí ń jẹ́ tawhid torí wọn ò kọ àwọn kan ni wọ́n ka tíráàdà àfáà ní ìsinyìí báyìí nígbà tó bá yẹ kó katira lọ fi dà àfa mi tá àfa bá wá ṣe mistake báwo ló ṣe fẹ́ mọ̀ ó tún mọ̀ sí pé àti mistake àfa àti gbogbo ẹ̀ náà ló máa dàpọ̀ kí wọ́n wá ń ṣe gbogbo ọmọ nìyẹn máa ń kà nìyẹn máa ń mọ̀ ó lè máa katira àdìsí ní ìṣekúnú nílùmùlà àdìsí ó lè máa katira àkídà fún ààrẹ kó o mọ̀ ó kọ̀ máa tú gírámà títì yóò fi ta dànù abẹ́rẹ́ nǹkan so ó wá wà bẹ́ẹ̀ bákan náà ni àwọn àdìsí yẹn gangan ìtumọ̀ àdìsí yẹn gangan fún ara yẹn bí tí mo wá lọ ń bẹ̀ ni pé kí àwọn lóun máa ṣe dáwà láì ní ìmọ̀ lára àwọn ẹbọ kan ní lọ́tọ̀ lára àwọn ọ̀nà tíyẹn ń gbà ṣẹbọ tó já sí pé bí ẹ bá kú sórí ẹ̀yìn òkú dáadáa lára ẹ̀ náà ni kí lóun píríṣì fáwọn èèyàn láì ní ìmọ̀ láì ní instrumenti torí tó bá lóun ṣe wáhà sí fáwọn èèyàn ẹ̀rí tí ò sí ìmọ̀ nǹkan tí ó bàjẹ́ yóò pọ̀ ju nǹkan tí yóò tún ṣe lọ ni mo fi ń sọ fún Kútúbí tí ń sọ pé yẹn Saheed Shittu lóòótọ́ ó máa ń ṣépè ṣépè nìkan ní máa ń ṣe àbí máa ń da ẹbọ pọ̀ mọ́ àláàlì ó dáa ní ìsìn Saheed sì tún sọ fún gbogbo yín ní ìsìn yìí pé ó kọ sí platform ẹ̀ mbẹ́mbẹ́ ńgbẹ́tọ̀ àfa òun ni eléyìí tí máa ń wí láwàlí ńlá tí máa ń dàbí okùn fami yẹn kí ló ń sọ ẹ̀ náà àbíbo àgbájì àbí lágbàjà àbúrúkọ náà kan nìyẹn ní tí láwàlí máa ń tóbi gan tẹ́lẹ̀ pé láwàárín orí ẹ̀ ó tóyàn mẹ́ta rán lẹ́wù tí wọ́n ń wọ̀ sòkè nìkan bí aṣọ òbora yẹn làbíbọ̀ àgbàdì tí a sì pé ẹlẹ́bọ ni ó lóun ò ṣògùn mọ́ ṣùgbọ́n ẹbọ ẹ̀ oníwèé tí kò lára ẹ̀ kò kí ń kúnlẹ̀ mọ́ ni kì í ṣe tàbárùkù mọ́ ni kì í ṣe tàbárùkù bẹ́ẹ̀ àṣàrè sọ̀lẹ̀ yìí ni àgbà àwọn bàbá àgbàdì nǹkan nǹkan gbogbo tí máa ń kúnlẹ̀ kékeré múdáwá káyà káàkiri àtàwọn ọ̀pá kí wọ́n máa lọ̀pá káàkiri bíi bíi báyìí táwọn yẹn ṣẹ́sìn nìyí náà bẹ̀lẹ̀ ntàtẹ́pá àbíbò àgbàjì gbogbo àwọn ẹlẹ́bọ ní bá ń ṣe ó lóun òṣògùn mọ́ o ká mú un lórí ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ pé ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ pé òun òṣògùn mọ́ ṣùgbọ́n àwọn olóògùn ẹlẹ́bọ onímọ́lúdì onílátìlùkọ́dírì oní àlèṣẹ́ wà lè mìíràn jù ọ̀gá àwọn níbi díà ẹlẹ́bọ ńláńlá oníṣùfún ńláńlá tó ń bá ṣe ń kọ́ tó lọ́n ṣe ni ìwọ tó o bá tẹ́ lọ́rùn pírọ́blẹ̀mù tiẹ̀ nìyẹn Saheed Shittu òun ni màá fi ṣe case study fún gbogbo yín tí yóò fi tètè hàn síyàn pé bíyàn ò bá ní ìmọ̀ tí bá lóun fẹ́ ṣe dá wà nínú ẹ̀sìn ò fẹ́ pa àwọn èèyàn fẹ́sìn nǹkan tó máa bàjẹ́ ọ̀pọ̀ ju nǹkan tó máa ṣe lọ òun náà ló mọ́ lálùbọ́sà wa pé alálùbọ́sà àfa àfa súnà kan ó ti jẹ́rìí ọ̀rọ̀ òun pé tẹ̀bílíìkì ń gọ́ o àrí àwọn àfa yìn wọn alálùbọ́sà fún un ní fatiwa àwọn àfa tí wọ́n yin tẹ̀bílíìkì ní nǹkan tó hàn sí wọn gbà náà kò wá ń fún un ní fátíwá míì níbi táwọn àáfàá yẹn ti wá padà wá kàn dé ẹ̀mú tẹ̀bílíìgì tí wọ́n gbé wọn sínú àwọn fíríkọ́tù dọ́là nínú fátíwá míì tí wọ́n ṣe kò fún wọn láwọn yìí kò fún Saheed nìyẹn Saheed Jittu náà tún lọ gbé ọ̀rọ̀ bàbá kan ọmọ wáàkì ìwó kan tó lọ́wọ́ àsálàfí olùkọ́ àgbà níwò níwò eléyìí tó yá pé òun náà lọ ń kí ṣìfù mọ́ mu lọ fà káàkiri ní kàdánkàdá kàdánkàdá eléyìí náà tó yá sí pé òun náà lọ́run kí sífùmọ̀ sífùmọ̀ mọ̀ ọ̀fà kiri ní gbogbo àwọn oníbíédíà oníkúfúrú oníṣídùkù onínàkàlì nǹkankan oníkunlẹ̀ káàkiri káàkiri yẹn bá kí tẹ̀ pé ní olùkọ́ àgbà torí pé lòun jà sáláfí Saheed sì tuntun ẹ̀ ń dọ́ọ̀sì ẹ̀ pé sáláfí ni ìyẹn tó wá ń sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ pé ẹ̀yin sọ pé àwọn tẹ̀bílíìgì oníbídíà ni wọ́n oníbídíà ni wọ́n talẹni náà ní gbèsè ayé yín gbèsè ayé tá à ń bẹnu ètí ò ṣe bídíà ó ní kódà gan mi ó wá ní àpẹẹrẹ bídíà tó wá le jù lọ́dọ̀ báàkì àsálàfí ìwò bàbá àwo yẹn tó dọ̀nù ń dà àsálàfí ó ní bídíà tó le jù ó ní mímbà àti tẹ̀ mọ́ lẹ́nìí ṣé bí mímbà yà lẹ́bi ṣe rí nìyẹn ni pé bídíà wo ni fi ń tó bídíà ní òyìn láyé ẹ wo àwọn ọ̀rọ̀ òdo àwọn ọ̀rọ̀ òdo ńláńlá gan gan ni tẹ́lẹ̀ náà yóò máa hàn sáyìn èèyàn pé kì í ṣe orúkọ kì í ṣe personality kì í ṣe certificate ni ẹ fi ń dóní mẹ́sìn ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí bí ó ṣe máa rí lójú ẹni tí ò bá ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nìyẹn tí bá ń dá sọ́rọ̀ ẹ̀sìn yóò máa papọ̀ mọ́ra nǹkan tí ò sí nínú ẹ̀sìn mẹ́sìn yóò sì máa yọ nǹkan tí ń bẹ nínú ẹ̀sìn kú yóò máa ní kò sí lára ẹ̀sìn Saheed Shittu ní ìsìn dẹ́kẹ̀rí bí ẹlẹ́bọ bá sọ̀pọ̀ tiẹ̀ lénìí yóò endorse ẹlẹ́bọ ayẹ́wẹ̀kọ̀ọ́ ó tiẹ̀ ti pọ̀ jù tí yóò lè máa kà nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ mo kàn fi yẹn ṣe case study fún yín ni as a case study ká wá lọ síbi eléyìí tó ní reference nínú ẹ̀nì kìtàbí wa sunna tíra sheikh muhammad abdul wahab eléyìí tí sheikh sọ́ọ́lì fawzan tí wọ́n ṣe sẹ́ríwò ẹ̀ tí wọ́n pè ní sẹ́ríwò masáìlì jahiliya tí a bá lọ wò ń bẹ̀ nígbà tí àfa ń sọ̀rọ̀ nípa níbi alimasalatu sáàdìsá ashara bá dàlmíyà tanakulu alwaadi àwọn àwọn àwọn dàrúdàpọ nínú ọrọ ẹrí lima kadhabu bilhaq fẹni tó bá ń parọ mọ òdodo ẹrí kama qala ta'ala bá aláà ṣe sọnà al-Qur'an aláà ní bismillahir rahim bal kadhabu bilhaqqi lamma ja'ahum fi amrin marij wọn parọ mọ ọrọ aláà wọn parọ mọ kí ni wọn parọ pẹ̀lú ọrọ aláà nígbà tí òótọ́ ni wọ́n parọ́ mọ́ òótọ́ nígbà tó di sáàárín wa pẹ̀lú bí àwọn ìdàrúdàpọ̀ ọ̀rọ̀ wọ́n da ọ̀rọ̀ rú wọ́n dàrú ṣéèkì sọ́ọ́lì Fawzān ni wọ́n ń ṣe ṣẹ́ríwò àwọn ọ̀rọ̀ yẹn púpọ̀ ibi tí mo máa fẹ́ lò ń bí ẹ̀rí ṣéèkì ní yaani pẹ̀lú àyà tí mo kà yìí wọ́n ní muktalifun fahalu lè bọ́ tí yaktalifuna fima baynahum àwọn onírọ́ àwọn aláìmọ̀kan olódo ni ẹ̀rí àwọn wá yapa níbi láàrin ara wọn nígbà tọrọ aláàdé wàyàtàádúnà wàgídọ́lìlò bádùn bádùn apá kan wọn ó ń kàn dẹ́mu apá kan wọn apá kan wọn dẹ́kẹ̀rẹ́ ń kàn fara ń kà fárọ̀ apá kan wọn mò ń kà níyì mò ń tu níyì ká o ṣùgbọ́n àwọn alùtàmọ̀sẹ̀kùn àwọn tí wọ́n dúró bìlẹ̀ háàkì pẹ̀lú òdodo fàáyín náà hùn àwọn eléyìí kọ́ wọn yapa ara wọn kọ́bá wa tẹ̀ wá yapa níbi tí wọ́n fi ṣègbìyànjú wọn ní kọjá àlà náà bí tí wọn fẹ́ lò ń bẹ tẹfìlẹ tá a fi mọ̀ pé ìmọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn a máa ń kọ́ ni kì í ṣe ká máa ka tírà àbí ká máa lọ gbọ́ wáàsí pé wáàsí àfa lèmi náà máa ń lísìn sí lèmi náà fi dàáfà eléyìí tí sàrùmí sọ sàrùmí náà sọ̀rọ̀ yẹn ń jọ kínní àná ń jọ kan nínú pílátífọọmù kínní kan àlìdáyà wọn àdọlá ni wọn tí wọn ń pè ní dáyà yìí wọn á kọ́mẹ́ǹtì síbẹ̀ ìjọ náà pé ìwọ tó ń sọ̀rọ̀ sàrùmí tó ń bú tó ń bú ṣéèkì yìí tó ń bẹ́ nìkan yìí níbo ló ti kéwú sálàfù níbo ló ti kẹ́kọ̀ọ́ sálàfà ló kọ́ ẹ̀ torí kò tó bẹ́ẹ̀ kó lóun kan sudan ṣé àkídà sudan àkídà sunna ni wọ́n ń lo sudan ní sudan yìí ó ga àwọn yunifásitì sudan jordan turkey morocco nǹkan kan yẹn àkídà tí wọ́n fi ń káwọn èèyàn ní yunifásitì wọn yàtọ̀ sí àkídà school nàìjíríà nígbà tí wọ́n fi islamic study ní nàìjíríà islamic study ní nàìjíríà wọ́n á kọ́ ẹ ní christian religion nínú islamic study wọn á kọ́ ẹ ní African traditional religion compulsory subject fún ẹni láti hundred level wo three hundred nínú Islamic study kí wàá níyàtọ̀ gbogbo àwọn ilé kéwú gbogbo àwọn yunifásitì Egypt Jordani Turkey Sudani Somali Indonesia India Pakistan Morocco gbogbo yín tẹ́ lọ́bẹ̀ kì í ṣe àkídà sálàfù lẹ́lọ́kọ́ ń bẹ̀ tí yóò bá kéwú sálàfù kéwú súnà láwọn ìlú tí mo dárúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàkiri káàkiri lẹ́yìn Saudi o wàláì lazim ẹ̀kọ́ súnà ó lọ kọ́ ń ta ni ò lè kọ́ nínú jámíà ẹ̀bẹ̀ yìí ń tẹ́ lọ jámíà lẹ́ẹ̀dí lẹ́ ń sọ nọ́ńsẹ́ǹsì lẹ́nu yìí bẹ́ẹ̀ lẹ́ ń sọ òṣèrò lẹ́nu yìí káàkiri tẹ́ ń sọ̀rọ̀ odò yìí ògbẹ́yìn tẹ́lẹ̀ lọ sí Jọ́dánì tẹ́ parí ní súnà kò sí nǹkan tó ní láàrin àtàwọn tá a ti dárúkọ wọn àtàwọn tá a ṣẹ̀ṣẹ̀ tí wọ́n tí wọ́n ń rí àwọn pé Jordan ò nítumọ̀ mo wá sọ bẹ́ẹ̀ náà fún Sàrùmí ìyẹn Fatai Sàrùmí ti lọrin yẹn eléyìí ti máa ń fò kiri bí ẹyẹ àdán nígbà pé ìwọ tó ń kọ̀ǹdẹ́mù yìí nínú wàásù tó ń ṣe mú kọ́ síbẹ̀ báyìí ni wàhálà sì dá mi lóhùn níbo ló ti kéwo súnà ó wá ṣe fídíò kílìpù míì bíi two seconds bíi two minutes gbé ìwọ ń béèrè pé bọ̀lọ̀ wọn ti kéwo súnà táwọn ọ̀bẹ ń Sudan ẹ̀hẹ́n àfáà kan rẹpà àfáà yẹn lẹkọọ báyìí náà àwọn àfọ olóṣèlú yẹn lòun náà òun ní máa ń má wọn káàkiri lọ sí alukọ àwọn àfáà súnà tó máa lọ òun máa ń lọ alukọ àwọn àfáà súnà mo nítọ alhamdulilayi mo ti rí nǹkan tí mo fẹ́ gbọ́ torí kò tó bẹ́ẹ̀ kó lóun kọ́ kéwọ́ súnà ní Sudan University wọn bí dáa kí àwọn náà wọn á kọ́ síbẹ̀ pé tọ̀ tọ̀ wọn á ní tọ̀ ìwọ tó ń lọ alukọ àfáà tó lọ ń gbọ́ wá sí tó wá Nàìjíríà tó dà àfáà àtẹni tó ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àfa salaf mohadisu àgbà ó wá kọ́ láì mọ iye ọdún wọ́n tún wá ń fún ní sátífíkẹ́tì pé ẹni yìí o ó ní ìmọ̀ àkídà ọmọ àdìsí ṣé wà comparable ní èrè response mọ́ lẹ́yìn yẹn so gbogbo àwọn ọ̀ràn irú yín bẹ́yẹn náà mo fẹ́ mẹ́sàn-án fọkàn wá fún yín tíra tí mo fẹ́ ka yìí tíra tí mo ń ka yìí mo wá fẹ́ mọ̀rọ̀ kan wá ń bẹ̀ nígbà tá àfa àwọn àgbà tí wọ́n ṣiṣẹ́ ní tíra àfa àwọn àgbà tó tún gbàjà wọn náà lọ tó dàgbà jà wọn náà lọ ń bí ìmọ̀ wọn máa ń sọ bẹ́ẹ̀ pé àwọn tí wọn máa ń da ọ̀rọ̀ orú mọ́ra wọn lọ́wọ́ ńgbà tó bá rò tó ọ̀rọ̀ tó máa yí yí yí yí má ṣàmà pín mọ́ra wọn lọ́wọ́ kálukú abára wọn jà lórí ẹ̀ wọn láwọn ní súnà tí wọn láwọn tí wọn tó ti kìtáàbù wà súnà àwọn ò ní ṣe bẹ́ẹ̀ wọn wá fẹ́ fún wa ní ẹ̀sáǹpù ẹ̀wọ̀ bá a ṣe máa ń ka tíra rèé o wọn ní àpèjúwe àwọn ọmọ ayélujára ni wa pé aláàsọ yìí pé fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allah wa rasul tẹ́ ẹ bá ń ṣe fàǹfà tẹ́ ẹ bá ń debate tẹ́ ẹ bá ń ní contrary opinion tẹ́ ẹ bá ń dífà níbi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rí farudduhu ila Allah ẹ lọ wá reference nínú kitabullah wa rasul àti sunnah nabi ẹ wo wọn á fẹ́ fún wa lẹ́sàmpù wọn á ní wàtẹ̀jìdúnẹ̀lẹ̀ khilafa bayna al-a'immati al-arba'a wa bayna al-fuqaha ẹ máa rí contrary opinion ẹ máa rí contrary opinion níbi ọ̀rọ̀ àwọn àyímọ̀ mẹ́rin ìyẹn ni àwọn school of thought mẹ́rin tá a ní mẹ̀díkíyà ṣàfihàn ànàfíà àti àǹbàlíyà eléyìí tí wọ́n fi kọ́ kálukú wa tó o bá lọ sí yunifásitì nàìjíríà yìí ní ọ̀sẹ̀ sáàmì ní tó máa kọ́ ẹ̀rìyàn kódà kí ẹ̀ lóun ṣẹ̀ṣẹ̀ rí lọ nàìjíríà bọ́n ṣe wá ń kọ káàkiri àgbáńlá ayé náà ni àwọn Pakistan tiẹ̀ worst níbi school of thought ànàfíà gidi gan bẹ́ẹ̀ náà ní Indonesia ànàfíà ni wọ́n àwọn ti Nàìjíríà náà mú kan àwọn ta Áfíríkà wọn náà àwọn Màlìkíyà làwọn lò láfíríkà ògbóró àwọn school of thought àdánwò tí wọ́n fi da ẹ̀sìn ìrú náà ní àwọn eléyìí náà àfáwọn sọ fún wa pé wọn náà àwọn àyímọ́tò lárúbà àwọn àfáwọn yìí yóò sọ̀rọ̀ school of thought ń bí òun sọ̀rọ̀ tàmáṣóbù àwọn ń sọ̀rọ̀ àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin ní pé àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn onífọ̀kọ̀ háwù yìí ẹ máa rí wọn dá sí pé wàlà àádùn mí ni hù dọ́là lálẹ́ àkùrọ̀ ẹ ní rẹ́ nìkan nu wọn kó wá kó wá kó wá kó wá kọ̀ǹdẹ́ẹ̀mù ẹnìkan àwòká fara lẹ́ àkùrọ̀ àbí ó káfara láìsí ẹnìkan torí kí wọ́n ní tìláàfù ṣé kí wàá ní kúlù ẹnìkankan wọn ya'mal bihasabi ma yazharu lahu min ad-dalil ẹnìkan kan wọn ń ṣiṣẹ́ pẹ̀lú òǹdíwọ̀n tó bá hàn sí níbi rẹ́fúrẹ́ǹsì ni wa in zahara annahu mukhalafa mukhalifa rọ́jì ilal haqqi tó bá hàn sẹ́lòmíì nígbélé yìí tóun mú yìí ò dáa àbí ohun tẹ́lẹ̀ kan sọ yìí ò lọ bẹ́ẹ̀ òun á ṣẹ́rí padà kúrò níbi tó sọ tẹ́lẹ̀ yóò padà síbi èyí tó jẹ́ òdodo ẹ̀rí àmọ́ àlùdọ̀là ẹ̀rá àwọn tí wọ́n ti sọnù fàlẹ́tà láhùn mọ́rìjà àwọn ò níbi táwọn máa ṣẹ́rí sí ti wọn yẹ̀rìjì òun náà ilé yìí kò síbi tó máa ṣẹ́rí lọ́n ti wọn o wà ìnàmà mọ́rìjì òun kò lè mí ní home ilẹ̀ àwa àwọn onífẹ̀ẹ́nu máa ń ṣẹ́rí lọ síbi tó bá bá fẹ́nu wọn mu ni oníbídíà olódo aláìmọ̀kan ibi nǹkan tó bá bá fẹ́nu ẹ̀ mu ni yóò máa ṣẹ́rí lọ kí ni mo wá ní afẹ́ mú àtàwọn fòkànháwò wọn ní kí ni o wọn ní ẹ ẹ ní rí wọn kí wọn kàn ń dẹ wọn nìkan lórí nǹkan tó bá ṣe eléyìí tá àfa wa sọ mí báyìí àfa wa ni wọn lóòótọ́ o tó yẹ ṣiṣẹ́ léwu yìí o àní mú ọ̀rọ̀ yìí tí wọ́n sọ yìí àní mú àwọ̀ pósí àwọn náà torí àwọn àyín mọ́tò àwọn àyín mọ̀ mẹ́rin tẹ́ ẹ dárúkọ yìí wọ́n kàn ń dẹ́ àbúrò ànífà wọ́n kàn ń dẹ́ àbúrò ànífà mọ́mù mẹ́lìkì mọ́mù ahmed mọ́mù ṣáfíì wọn gba àbúrò ànífà láàfà ẹ̀sìn wọn gbà pé múrídíà ni. àwọn fọkànháwò tó kù náà ń bẹ àwọn mohadisun àwọn ibn hibban àwọn náà sọ àìmọye ọ̀rọ̀ nípa àbúrò ànífà pé àbúrò ànífà tẹ bá ti lórúkọ ẹ̀mí àdìsí ẹ̀ gbọ́dọ̀ mú sheik alibani táwọn agbọ̀n tí ì pẹ́ jù náà the same thing gbogbo àwọn aládìsí ayé gbà pé àbúrò ànífà tẹ bá lórúkọ àbúrò ànífà níbi ìrìwàyà àti àdìsí kan àbí àsàròkọ ẹ kọ̀ndẹ́mù ẹ̀ torí àbú ànífà tó bá yẹ ká àfáìsìn ni àbá ibi mọ́mọ́ muhammadu ní mọ́ àtọ́ mọ́mọ́ mọ́lìkì ní mọ́ àtọ́ tíra àdìsì sọ̀yìn wo mbẹ́mbẹ́ lọ yìí fún náà mbẹ́mbẹ́ lè ṣùgbọ́n ṣàní tíra àdìsì lè likewise imam ahmed bẹ́ẹ̀ náà ni mọ́mọ́ ṣáfihàn àwọn àfa aládìsì ni wọ́n onífikọ́ onífikíwù ni wọ́n onímọ̀ ni wọ́n àwọn eléyìí ẹ̀tọ́ sáwọn ọ̀rọ̀ tí sọ́ọ́lì wò sí nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n mú fún sọ́ọ́lì ọ̀sẹ̀ yìí máa e sì ń bẹ láyé dì sí ìnáwó ọ̀rọ̀ àgbákò tóun náà sọ àwọn kọ́ńdà àgbákò tóun náà dá kalẹ̀ tí ń sọ pé àwọn aládìísì ẹ ó ní àwọn aládìísì ó ní àwọn aládìísì ala hifsi ala fahmi ni àwọn aládìísì ìmọ̀ wọn àwọn kan ha nǹkan ni wọn kan máa ha wọn ha àwọn àwọn àṣà nídìí wọn máa ha wọn ha àwọn ìmọ̀ tiwọn wọ́n mọ lórí àgbọ́yé ṣé èèyàn kan fẹ́ lọ́ọ́ mú fíkìú kan wá fún wa tí ò sí lákọọ́lẹ̀ ohun tá à ń lẹ́bi sọ ni tá à ń lẹ́bi ní sọ́lú kàmárọ̀ àìtún mú ni ò sọ́lú ni ó dé mọ́kà náà ó ní kẹ́ ẹ ṣe àìṣe hajj bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ anábì wọn lè ṣe hajj ó ní ẹ ṣàlùwàlá ẹni bá ṣàlùwàlá náà òbí yìí rárá bóun ṣe ṣàlùwàlá yìí tó wáyé nẹ́fìlà méjì gbogbo nǹkan á fi máa tẹ̀lé ànábì so èmi kò ṣàlàyé fún wa pé ọ̀rọ̀ tí àáfàá wa náà sọ tán kọ tíra yìí nǹkan àní mọ̀rọ̀ wọn ẹ̀yin onítìrà copy and paste ẹ̀yin ò lè ka eléyìí kẹ kẹ clarify yẹ torí pé ẹ kọ ẹ̀yin kàn ka tíra ni ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́kẹ̀rí ẹ ti ka tíra báyìí láì mọye ìgbà rí tíyẹn kàn fi yín ṣe yẹ̀yẹ́ tíyẹn bá ń wo àwọn ọ̀rọ̀ yín gbà mí nínú tíra yìí náà ni mo wá fẹ́ lọ síbi kíyẹn máa ṣe dáwà láì ní màkàn níwọ̀nba táìmù díẹ̀ tó kù ni alimasanatu lẹ́kámísá aṣara badàmíà kọ́ídàtú dọ̀là tàmínọ́lọ́jì àánú pé ìyẹn tiẹ̀ ti wá nù yányán òun ni kó máa ṣe dáwà láì nímọ̀ pa ẹ̀ òun ni tọ́píìkì tó wà níbi tíra táfà wá yìí kọ́ sheikh muhammad abdul wahab ni wọ́n kọ tíra yìí o sheikh sọ́lé fausan àwọn wa ṣe ṣẹ́ríwò ẹ̀ kí ló ń ṣe ṣẹ́ríwò ni pé ká ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nǹkan tá a fẹ́ kó gbọ́yé inú tíra yìí wọ́n sì de gbogbo ẹ̀kọ́ lọ́yà lọ́kùnrin tọ ṣéèkì wa ń sọ̀rọ̀ nípa pé alikọọlù alàlàyé bílẹ àìlèmí káyà máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn Allah nípa Allah torí o ò lè sọ̀rọ̀ Allah fún wa pé yẹn Allah fine ó pretty ó beauty ó ga ó tínrín ó kò possible wọn ò bí ẹ dáadé bá wọn so ibi tó ti máa sọ̀rọ̀ Allah náà níbi ẹ̀sìn Allah ẹ kò sí ohun tó burú ń bẹ ẹ má ṣoògùn ẹ má ṣe ìwọ tó lóun gbógun tẹ òun gbógun tà fóúnjẹ láì lóun gbógun tẹ lẹbọ àwọn ẹbọ míì tó kù tó ń bẹ lára tiẹ̀ náà ńkọ́ àwọn ẹlẹ́bọ tí wọ́n ń pè láàfà tiẹ̀ ńkọ́ àwọn ẹlẹ́bọ oníbídíà tí wọ́n náà ń pè ní ṣéèkù ẹ̀ ńkọ́ àwọn ẹ̀gbọ́n tiẹ̀ ẹbí ẹ tí wọ́n jẹ́ lẹ́bọ tó ń fọwọ́ ra lórí tí o tún máa ń gbógun ti ẹnikẹ́ni tó bá tu anybody tó bá bá condemn àwọn ẹbí ẹlẹ́bọ wàá tún bá jà ìwọ tó ń fọwọ́ pa ẹlẹ́bọ lórí tó sì ń gbógun tẹni tó ń kó sínú ẹ̀ṣẹ̀ ìyẹn sàyéèdì sì tún mọ̀ ń sọ àtàwọn tó tún wá rí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ tán láwọn ń gbọ́ sí fi ẹ ẹ sèfù sóòlù yín o aláìláàdín ẹ ń di opadáìsì sóòlù yín o èèyàn sì kí ń tẹ́tí gbọ́rọ̀ àwọn sàyédè kíyàn lékún ní mẹ́ẹ̀sìn tẹ́yìn náà ò bá ti fẹ́ lékún ní ìmọ̀ ẹ̀sìn ẹ jókòó síbẹ̀ tẹ́ ẹ fi sọnù mo tó wáyé pé mọ́ ẹ̀sìn lẹ́ bá ń wá tí kì í ṣe afẹ́ yẹyẹ ẹ ní jókòó ti rú èèyàn torí kò sí nǹkan tẹ́ ẹ mú náà rẹ̀ àfi kẹ́ ẹ máa mú èpè kẹ́ ẹ máa mú àwọn nǹkan burúkú burúkú kóun sì máa introduce àwọn alágbàákò sí yín gẹ́gẹ́ bí onísùn náà kí yín sì máa dùn subhanallah afáwa ní alikọ́ọ̀lù alàláhi bilẹ̀ àìlèmí kí ẹ máa sọ̀rọ̀ nípa àlá láì sí mọ̀ pa ẹ̀ lóòótọ́ à àádọ́mù mìíràn ṣìrìkì à eléyìí tó wá tóbi òun ló tó fi ń tóbi jù nínú ẹbọ torí kò sí nǹkan tó tún jẹbọ lọ òun ló fi ń tóbi jù nínú ẹbọ wàlìzáàlìkà qala Allahu jalla wa ala torí ìdí èyí làlá sọ báyìí pé aláàní bismillahir rahim aláàní kul innama harama rabbi al-fawahisha ìwà ànábì sọ fún wọn wípé ọba mi ń ṣe àwọn ọ̀bàjẹ́ léèwọ̀ ma zahara minha èyí tó wọ̀n bẹ́ẹ̀ pàmò àbátan àtẹ̀yí tó pamọ́ wal isma wal baghi àbẹ̀gbẹ̀rẹ̀ lè hákì àti àwọn ẹ̀ṣẹ̀ táwọn ọ̀bàjẹ́ láì lè tó yàtọ̀ sí òdodo. wa an tushriku billah aláàtúnṣe léèwọ̀ kíyàn ṣe bọ̀ pẹ̀lú Allah ma lam yunzal bihi sultan malam yunazilu bihi sultana kéèyàn tó ṣe ẹbọ pẹ̀lú yunazilu bihi sultana kéèyàn tó ṣe ẹbọ pẹ̀lú ń tà láwù sọ̀kalẹ̀ ẹ̀yìn oníbídíà tí iná wọ bẹ̀yìn náà wà á ń taqulu ala Allahi ma la ta'lamun kéèyàn tó máa sọ nǹkan nípa ẹ̀sìn Allah kéèyàn máa sọ nǹkan pa Allah ma la ta'lamun tóun gan òní mọ̀ nípa ẹ̀wà láyé ẹ̀wọ̀ ni ká máa sọ̀rọ̀ nípa ẹ̀dá wà nípa ẹ̀sìn nípa ẹ̀sìn láì nímọ̀ lára ẹ̀bọ náà nìyẹn náà kẹ́yìn náà fi mọ̀ pé àìmọ̀kan tọ́pọ̀lọpọ̀ tí ń ṣe dáwà tí ò láì táìmọ̀kan wọn pọ̀ ní ẹlòmíì ò gan mọ̀ fóun gan wà náà ẹlẹ́bọ tó ń pariwo ẹlẹ́bọ ẹlẹ́bọ ìwọ gan ẹlẹ́bọ. ká má wàá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n tún wá ń dìfẹ́yìn di irọ́ lónìí. fàjà alàlẹ́kọ́ alàláyé fáwọn kan ṣíde kí bí àtàwájà la ẹ̀rí aláàsọ aláàsọ aláàṣe ọ̀rọ̀ kí ẹ máa sọ̀rọ̀ nípa Allah ẹ̀rí Allah láì mímọ̀ pa Allah gbé sípò ẹ̀bọ. àwa ni fàlàyé jùsì lè ha àdé àyè kúrò alàlá ìbẹ̀rẹ̀ rẹ̀ ẹni mi kò wá tọ́fẹ́ níbọ̀dì kó máa sọ̀rọ̀ nípa Allah láì mímọ̀ kà á yẹ kúrò bí ká sọ fún yẹn sọ báyìí pé inna Allah harama kala pé kí yẹn ni haramu ni kíní yìí o bẹ́ẹ̀ sì ni kò mọ̀ kò yí bí haramu ni bí haramu kọ̀ kò ní púrùfù ẹ̀ kò mọ̀ ó kọ̀ fojú ara ó kọ̀ tiẹ̀ fojú sùn lọ ni àbí kí yẹn ní iná náà bá a kádà à eléyìí dá eléyìí tó a lè ṣe náà òun ní fi ń sọ fún yín pé yẹn kí ṣòkòtò má kọjá kókósẹ̀ ni ni wọ́n sọ wọn ò níyàn ò lè kà ẹ tún wo ẹ wo fatiwa mi ti sáyé tó gbé wọlé báyìí kí ṣòkòtò má kó má kọjá kókósẹ̀ ni wọ́n sọ wọn ní pé wọn sọ pé wọn ní kó wọn níyàn ò lè kà that wọ ṣòkòtò kò bá gùn kọjá kókósẹ̀ tó bá ti ka ó ti wà ókè. Okay ẹ wàá béèrè pé ṣé báwọn nẹ́bí ṣe máa ń wọ̀ ọ́ nìyẹn ṣé báwọn sàábà ṣe máa ń wọ̀ ọ́ nìyẹn. ànábì ẹnìkan ṣòkòtò ẹ̀ gùn ànábì ẹni kò ká sókè ó wá ká ànábì ẹni kò tó ká sí kò tó ká sí ó wá ká títí títí títí ó ká dé ní ojúgun ànábì wàá níyẹn ó dá abẹ́rẹ́ ilé ìlòfin dáa jù abẹ́rẹ́ nǹkan Abubakar jẹ́ kòtò tiẹ̀ ó kòtò tiẹ̀ ó jábọ́ ó ń yọ ó ń yẹ̀ kalẹ̀ ó ń yẹ ó ń bọ́lẹ̀ àwọn kan àtúntún mú àtúntúnlọlẹ̀ àtúntún àwọn mìíràn ní pé títí ẹ tá a sọ yìí kò bá wọ orí títí ẹ ìwọ ò wọ fún fáàrí ẹni pé tiẹ̀ ní condition débi pé ṣé ó mọ̀rò kọ ni àbá bàbá kànú ni tí wọ́n tó ń kú báyìí wọ́n gún un dágà wọ́n ń kú lọ báyìí nínú àwọn tó wá rọ́ọ̀ṣì wá bá tí wọ́n tún fẹ́ máa rescue ẹ̀ ṣe gbogbo ẹ̀ òkùtò yẹn tún balẹ̀ ó ní ó tún sọ fún ẹni tó ti ń kú lọ díẹ̀ díẹ̀ ó tún sọ fún un pé kásìkò tó sókè kéèyàn kan wá ní ẹ kó máa kọ́ ẹ kó máa kọjá kókó sẹ́yìn kó ṣáà bí ẹ ṣáà ti kàn tó o bá tẹ aṣọ ló ti máa gé ló ti máa gé lọ́ba ṣe bí tọ́lẹ̀ bá ṣe ń wọ̀n ẹ́ àwọn abẹ́ gé kó máa kọjá kókó sẹ̀ kì í ṣe pé o lè ra ẹ́ níhà o lè ra ẹ́ níwọ̀n tó bá ti ń ka ó ti tó àwọn afá tó wá pọ̀ gan-an táwọn tó tó wọn gán pé láàfáà náà máa ń ṣe láwọn àgbákò fatiwa ẹ̀rí a iná lọ àṣàbà kábà ìkíyàn ní aláàṣẹlẹ ìlófin ni aláwòsí ṣe lófin ẹgbẹ́ ni wàá wà abdul mashroom àìlọ eléyìí ò bọ kò bá sàlámù mu àyẹmọye nǹkan tó wọ ní kò bá sàlámù mu tó yẹ kí ẹgbẹrẹ ò ní mọ̀ nípa ẹ̀. ṣéèkì wa ni ara kọlù alàlá ìdẹgbẹ ìlìmí gbogbo orú àwọn sísítẹ̀mù báyìí lára àwọn kíyàn máa sọ̀rọ̀ nípa aláàlá ìlímẹ̀ wálé ìyá àgbègbè láà àwa ń wá ìṣọ́ lọ́dọ̀ Allah kó ń bẹ́ o a ò yúfùtì àbí kí ẹ̀jẹ̀ máa ṣe fatiwa àwọn wà láyé àlàm tí ó sì ní mọ̀ nípa nǹkan tí ń sọ. nígbà káwọn àti sáyéde wa ní ẹ sáyéde kan òun náà máa ń sọ pé òun ò ní mọ̀ ló máa ń gbé àwọn àfa àwa lóríṣiríṣi àwọn àfa àwọn ló ń gbé wá tí wọ́n ní mọ́ ẹ̀sìn táwọn àgbọn ò kó sínú ìranù lẹ́nu àwọn àfa àwọn ló ń gbé wá àwọn àwọn àwọn àwọn mọ̀fólúwa ṣé mọ̀fólúwa làáfà bá ń dárúkọ àwọn àáfàá tó nímọ̀ nípa ẹ̀sìn mo fọlọ́wọ́ aṣọ wà nọmba seven thousand kò sí nọmba seven thousand tó bá dàbí rọ ẹ lọ gbọ́ wà mo fọlọ́wọ́ aṣọ kẹ́ ẹ wo kẹ́ ẹ wo tó bá nọ́mà ń bẹ̀ kẹ́ wá sọ fún mi gbẹ́tọ̀ eléyìí ó gbìyànjú ó sọ̀rọ̀ ó ń sọ ó ń kọ́ ẹ̀rí wá ṣeré ni yóò máa rojọ́ ni yóò máa rojọ́ ni ẹjọ́ ni ẹjọ́ ni gbogbo táwọn náà máwọn èèyàn sí làwọn náà ń kó sí ìmọ̀fọ́lùwàṣẹ́ ní sọ owó ló máa ń kọ sí póòsì ẹ̀ máa bọ́ àwọn ẹran ní àwọn oníjàlá bí àwọn kan ń woṣẹ́ àwọn kan ṣe kí ní gan kí ló ń bú wọn fún ìwọ tó ní kíyàn woṣẹ́ bídíà mùfásíkọ̀ ni ìmọ̀fọ́lùwàṣọ ó ní bídíà mùfásíkọ̀ that is bídíà tí ò gbéyàn kó nú ẹ̀sìn tí ó sọ̀yàn di kìfì ní kíyàn woṣẹ́ ẹ̀ kí lẹ bá ń tó ń woṣẹ́ fún kí lẹ bá àwọn tó ń woṣẹ́ fún àwọn yẹn ò gbádùn so àwọn oníṣàyẹ̀dì ń gbé wa àwọn àwọn eléyìí tó wà ń bàdàn kí ló kọ àfa àbàdàn yìí náà ìran tó lóko ẹja ni àfa àbàdàn yẹn tó nà máa ń lọ múra tó máa ń lọ ń ṣe fídíò káàkiri bẹ́ẹ̀ báyìí àfa yẹn kí ló kọ àfa yẹn náà àfa tó sílímù yẹn àdmí ìṣe wa ń bẹ kí ló kọ àfa àbàdàn tó sílímù yẹn tó máa ń gbé wá tó máa ń gbé wá yẹn náà àwọn àfa àwọn àfa ẹ̀ báyìí wọ́n tó mẹ́ta tó máa ń gbé wá ń gbà yẹn báyìí á gbé mọ̀fólú aṣọ Agbe kutubi náà wá kutubi yẹn tiẹ̀ yẹn fìyẹn lè ń tiẹ̀ o ìyẹn ìyẹn máa ń ìyẹn ìyẹn gbẹdẹ <laughs> mo yẹ fún mi mo yẹ fẹ́ dìbà yìí kutubi yẹn wà láì là bí yẹn wà láì yẹn sọ yẹn nù bá láì wọn sọ àwọn èèyàn nù gbáwò èèyàn ò mọ̀ àwọn èèyàn ò mọ̀ táwọn èèyàn náà ò fẹ́ gbòòtọ́ mo fọwọ́ torúkọ àfa àbàdàn tó good side máa ń gbé wá yẹn ni o mi ò rántí àrùkọ àfa yẹn mọ́ o àfa àbàdàn gẹ́gẹ́ tó wọn náà ń bú là ń gbà yẹn tó ń bùyà kàfílà ń gbà yẹn náà tó ń fọkọ bu báyìí tó ń bu káàkiri mọ yẹn so àfáàyàn náà wà ń bẹ ìyẹn náà kí ìyẹn náà ń dá sí nínú ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn tó ń sọ pé òun ò ní dìbò nítorí òun ò ní dìbò ṣùgbọ́n ìjọba fẹ́ dìbò mùsùlùmí ni kẹ́ dìbò fún o táwa ni mùsùlùmí náà àwọn candidate wà ń yìí identity tí yẹn fi ń jẹ́ mùsùlùmí dà lára àwọn candidate yìí tẹ́kọ̀ kalẹ̀ ìwọ́n sì ń yọra ẹgbẹ́ ò ní dìbò tìmọ́ tó o bá dì náà mùsùlùmí ló dì fún tọ̀ Àtíkù ni àbí Tinubu ayẹyẹ kọ ni àbí ó tún wá ń ṣe definition pé ẹ ṣùgbọ́n ti Tinubu ẹ kíyàn kọ́ ṣọ́ọ̀ṣì fún kírísítẹ́nì kíyàn ṣe kíní kan lára kúfúrú ni òun ní yọ òun ní dè òun ní tu òun ní dè ṣùgbọ́n àwọn àfáàyàn náà àfáàyàn máa ń dọ́gbọ́n ẹ̀sà òkè ni mo fẹ́ rántí ẹ̀sà òkè ṣùgbọ́n òun máa ń dọ́gbọ́n sọ̀rọ̀ ẹ̀ díẹ̀ díẹ̀ máa ń dọ́gbọ́n yọrọ̀ ẹ̀ díẹ̀ kì í máa fẹ́ àtàṣì mọ́ Saheed púpọ̀ ṣùgbọ́n kò sì fẹ́ já kù lára ẹ̀ kan náà ó máa ń dọ́gbọ́n sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ gan. tatú ni àfa Saheed oníyàwó mẹ́ta ṣàfà ni ìyẹn tó yẹ kí wọ́n lọ jù sí tó yẹ kí wọ́n lọ jù sínú kíláàsì kan kẹ́ ẹ̀ ṣàánú ìgbésí ayé ẹ̀ bọ̀ẹ́ bí wọ́n ṣe ń ba àwùjọ jẹ́ níyẹn aláìláàdín gbogbo àwọn sáyẹ̀dì kóra nìyẹn tó náà láwọn àfa o àwọn tó pè láàfa nìyẹn o àtàwọn ṣéèkì ṣéèwù dárù ṣéèwù dárù ṣé ṣé dáhùn náà yín mọ̀ àfa onímọ̀ làwọn yẹn náà ṣé onímọ̀ làwọn yẹn náà àbẹ́ àgbọ̀n kan tó gbọ́ wọn onímọ̀ làwọn yẹn náà àwọn àwọn àwọn ọlù ẹ gbogbo àwọn èèyàn ṣáà fa súnà fa súnà dáadáa yóò lẹ ń bá kiri fa ẹ dá súnà mọ àfàsúnà tó ń bó ní bídíà ṣe àfàsúnà tó ń organize program tẹgẹ program yẹn gan tó wá ní program yẹn gan tó wá condemn àwọn àfàsù àbáwọn tá a la àfàsù ayé ìdì dárúkọ àwọn àfáà ìfún akágbọ̀ àbá àwọn pòfẹ́sọ̀ tí wọ́n kúnlẹ̀ kiri ẹni kúnlẹ̀ ò dá ẹ̀ sì lọ kúnlẹ̀ lẹ́yìn àfà àti ṣégi ẹ̀yà àdúrí tí wọ́n ṣiṣẹ́ lórí tíra àfà yìí tọ́pọ̀ ìní samaru àti mustatob bìṣẹ́rì mọ̀zúmọ́ ti lálẹ́ bí rí ìfilẹ̀ àdá wọ́n mú ọ̀rọ̀ kan wá ń bẹ̀ wọ́n mú rìn kan wá síbẹ̀ tí wọ́n yìí mo fẹ́ lò wọ́n ní màwá yèso léwá yìí ti láǹtẹ̀ kìbàlá hátà yẹ̀yìn akọ́lùbọ̀ àwàlà ó ní yá kọ́ mi ẹ̀yìn èèyàn mẹ́ni asílámù míì wá àyìndé tálẹ́ni tí fi ń ṣàbòsí tó oníwàásí kan ìyàtọ̀ tó lòun ṣe wàásí kálá fáámà kọ̀dẹ̀kọ̀ọ̀la ó fi mìlá tóun gan wá ń ya apá àwọn nǹkan tó ti sọ àwọn nǹkan tó ní kò dá lòun gan ń ṣe àwọn nǹkan tó wá tó wá dá òun ò wá ṣe tàrà alábòsí tó náà fà bẹ́ẹ̀ ta alábòsí tó níwàásí bẹ́ẹ̀ àti àròbínà náà ṣe yíṣà àdàwó ìyín wọn fi dáadáa ẹ ìyín wọn fi hàn táwọn èèyàn wọn hà pé dáadáa lè ló bá súnà nẹbí ní kíní kan ní ẹ àwọn gan ni wọn ń kúnlẹ̀ fáwọn oníbídíà àwọn ni wọn ń yin àwọn oníbídíà àwọn ni wọn bọ́jẹ́ ń kúnlẹ̀ fòkúta gidi ni wọ́n kúnlẹ̀ fọba bí wọ́n ti ń lọ ṣe wáhà sí fún anasfati kọ̀yéwu ansaru amadiya nàwárùdín fẹ́ sọ ọ̀nà ọmọdé à nàwárùdín kankan àwọn ẹlẹgbẹ́ ẹlẹgbẹ́ ẹlẹgbẹ́ kódà àwọn gbé náà máa fa aṣọ náà yín gan táwọn ọ̀sálà ń pè wọ́n ní wàásù ẹ̀rí kálàfà máa ń kọ̀dẹ̀ kọ́lá wú fìlìmílà àdìhárọ̀ bẹ́yìn náà sí ìsà náà wà bára sàràmánà lima kálà wọ́n wá ń díje pẹ̀lú àlá ìbá àpéyà àwọn àwọn ìní pé àwọn ní authority authority làwọn láti ṣe àwọn nǹkan tó já sí pé àlá nìkan ló tọ́ sí ó tiẹ̀ ó tiẹ̀ ó tiẹ̀ jẹ́ bànújẹ́ fún yàn gan láwọn nǹkan tá à ń kó láwùjọ káwọn kan náà tó wá dé ẹni wọn ṣe fatiwa Christmas lọ fáwọn èèyàn báyìí ẹyà bẹ̀rù àlá tọ ẹyẹ ká lọ kẹ́kọ̀ọ́ àfa oníròyìn wọn sọ yìí pé sàyẹntìkù àǹkà ìlímùkà fi ìnàdí yìí wa yakutabu anka yawma in katabta sheikh aladuri wa sọ pé yaani ó ní ilimuka ìmọ̀ rẹ̀ ìmọ̀ tó bá mọ̀ ẹ̀rí ìbọn ìyọ anka yóò máa mọ fún ọ ni yóò máa mọ àwọn nǹkan fún ọ an akidatika asọhiya akida rẹ̀ tó dáa ìmọ̀ ó jẹ yóò àpẹẹ sáwọn èèyàn ìmọ̀ ó jẹ kó yóò mọ fún ọ yóò bẹ ẹ sọ bákidá rẹ̀ bá dáa tí mọ rẹ̀ bá jiná ó lè ṣáàkiri ara rẹ wà á ní mú ká náà fi hàn àkàlùkù kàdìjẹmíìn ìmọ̀ rẹ tó ṣàǹfààní yẹn àti ìwà rẹ tó wá dáa ìyẹn máa ń tún ní ìwà pẹ̀lú ìmọ̀ máa ṣépè fún gbogbo àwọn èèyàn lálàṣẹ gbogbo àwọn èèyàn kò bú àwọn èèyàn débi pé bẹni tí wà àti wọn gan ẹnìjọ rẹ mọ lórí nǹkan tí ó sì yé wọ gan fún ara rẹ ohun tó sì mú wọn fún bẹ lára tiẹ̀ e náà ìwọ àtàwọn ẹlẹbọlọ rẹ ní ìsinyìí báyìí gbogbo àwọn tó ti búbú ti wá di ṣépò ẹ ní ìsìn báyìí táwọn ẹni yẹn ò dẹ̀ wá túbá ọ̀tọ̀ ni kíyàn kọ̀ǹdẹ́mù àwọn yẹn pé ah, ẹni yẹn alágbàákò ni ẹ jìnà sí kó wá dijọ́ kejì kó ní á ah, ẹni yẹn o ìyẹn dáadáa ni ẹ má jìnà sí ẹ súnmọ́ o kí ló dé o ti túbá sì ti ń ṣe dáadáa àwọn ẹni yóò tún wá túbá o mo ní bàgẹ́gẹ́ ò túbá o àlẹ́fúlání òfin bídí alẹ́ o lágbàjọ òfin bídí alẹ́ o lórí mẹ́ríkà sí olóhùn rọ̀já o ọba àlọ́ ni òdó àbí bàbájọ òdo ní súnà o ìyá káwọlá òdo ní súnà o wọn tún yẹyẹ súnà ní o gbogbo wọn ti dìyàn dáadáa ní ìsìn báyìí wọn ti ṣe tọrọ réètì àwọn ẹsábọọbù ṣe tọrọ réètì abẹ́ẹ̀rí ìyá kàṣẹ́ ti ń tiẹ̀ òun ṣe tọrọ réètì <laughs> olóòṣà ṣe tọrọ réètì ẹni tó ń wà nímọ̀ tó ń náà kàn ń ṣeré káàkiri orí íńtánẹ́ẹ̀tì tó jẹ́ bára yín fà wàhálà òun wá òun ò ṣe tọrọ réètì inna lillahi wa inna ilayhi rajiun ìyẹn máa ń níwà gidi pẹ̀lú ìmọ̀ fàyẹ̀kúnù hádà murtajaman halik ìmọ̀ yẹn ni ó máa ṣàlàyé ìṣesí rẹ̀ ìròyìn tó jẹ́ àti wà rẹ̀ tó dáa ẹ̀rí ìmọ̀ wàkàmìn wàkàm iná náà sì tààtà tààrọ̀ afáwọn ní mélòó mélòó àwọn èèyàn tá a mọ̀ mélòó àwọn èèyàn tí ń bẹ lábẹ́ ilẹ̀ lẹ́nìí wà náà nù náà làmùkánù àléyé mọ̀tẹ́kìdín sọ̀hẹ́ àwòsàkìm tá a mọ̀ mọ àkídà burúkú àti àkídà tó dáa eléyìí tá a mọ̀ mọ àkídà tó dáa àti tí àkídà ò gbádùn nínú àwọn tí wọ́n ti lọ tẹ̀ ń pè láàfáà káàkiri àgbáńlá ayé káàkiri áfíríkà káàkiri àgbáyé ní nàìjíríà nílẹ̀ yorùbá gba àfa ńláńlá àfa ńláńlá àbá gíní kan ṣéèkì ádámù ṣéèkì ádámù àfa àfa ni àfa oníbídíà ni onísúfì ni ṣéèkì ádámù kì í ṣe àfa onísúnnà òun náà sì sọ àbádẹ́mọ̀ fún ara wọn gbọ́n fẹ́ lára wọn kọ́ sínú tíra àwọn káwọn padà àwọn àfásáláfù ní ìrìn àjò ayé àwọn àwọn sáwọn fàáyé lára wọn àwọn kọ́mọ̀ lọ́dọ̀ wọn débi pé àwọn bẹ̀rẹ̀ sí ní sàwọn àṣkárù súnà àwọn àṣkárù súnà táwọn ń ṣe yìí àwọn ò lálà mọ́ táwọn máa ń lá tẹ́lẹ̀ àwọn padà wá gbádùn àyàn jùlẹ̀ àwọn padà síbi àdúrà àwọn táwọn máa ń ṣe padà tẹ́lẹ̀ àlá àwọn kọ̀ntínú àbádámà kọtíra alifalisafatul eh, islami ń pé islamic philosophy kí ẹ máa fi philosophy kí ẹ máa ṣe eh, kí ẹ máa ṣe ah, ìsìnàdó philosophy lọ síbi sára islam abẹ́rẹ́ nǹkan ni àbádámà nígbẹ́tọ̀ sufi tìjáni kọ̀dírí lòun mátàrà yín gbélé tàbí pé kódà gan tún onítàbárùkù ni sheikh adam onítàbárùkù ni bàbá tọ̀bárùkù bí àsáàrì sọ̀rọ̀ hìn kò búrí ni ah, ọlọ́run tọrọ àbáríkà mi sáré sáré sinodan fódíò náà lórí tíra àwọn nǹkan tí wọ́n kọ àfáà àbíbu náà sì sọ nítorí sí wọn pé tíra tí bàbá ṣe tó rìn jù láyé èyí tó tọrọ àbáríkà sí ni níbi sáré sinodan fódíò ilẹ̀ ń bá mi sọ náà gbogbo wọn náà làmọ̀ àléyìí mímọ̀ tẹ́kìdì sọ̀hí àwòsẹ̀kì àmọ́ àkídà wọn àmọ́ ẹ̀ńtàkìdà rẹ̀ dáa ẹ̀ńtàkìdà rẹ̀ ò dáa bí kìrọ̀ àtìnà lè ẹ̀yìnmìhìn pẹ̀lú mu tá a kà níbi àwọn ìmọ̀ wọn fàtẹ́kìrọ̀ mọ́sálẹ̀ tàbíjà mà wá sílùbùn àtà àpèjúwe irú àwọn bẹ́ẹ̀ náà ni wá sílùbùn àtà algazali wa amur bun ubaid ayri wa jahan bun sofwan wa ibn abi dawud wa amsalu awlai ina lil mu'tazila àwọn ẹlẹgbẹ́ gbogbogbò mu àwọn mu'tazila gbogbo àwọn ta kàyí nìsín lórí lórí ni wọn wàlí jàmíyà àwọn jàmíyà wàmíyàngọ ìrìn wàtàrífù àkìdátàwù àlefáàsìdà wàsó àhàlì àkìdá àwọn tí ò da àtàwọn ṣe sí wọn yìí náà ò lè da tọ́lá àkìdá àwọn ò da wàtẹ́kìrà ò tẹ̀rẹ̀dẹ́mọ̀tà lè ṣàkóṣin tẹ́ǹtì kò bí ẹnìmìhì wàá tún ka àwọn tẹ́rẹ̀dámọ̀ èèyàn kan tó jásẹ́ pé ìmọ̀ rẹ̀ yóò máa ṣàlàyé tó jẹ́ zúdù ẹ̀ náà yóò máa ṣàlàyé tó jẹ́ àti ìjákin ẹ̀ jáṣàjẹ́ irú èèyàn tó jẹ́ ńgbà tí ń bẹ láyé kárídá mọ̀gòrú wọn bẹ́ẹ̀ yóò wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó jẹ́ kí tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹ pé ẹ wá àwọn eléyìí nífẹ̀ẹ́ àlá wọn nífẹ̀ẹ́ sìn wọ́n tàtà máa ń nà lẹ́kọ́ àwòyá ọmọ ẹ̀nìkẹ́ àmà wọ́gá fẹ́ máa wọ́gá tó wá rọ̀ kan pé àwọn àfáà yìí àwọn ẹni yìí nítorí ẹ̀nìkẹ́ àmà ká máa bẹ pẹ̀lú wọn ká tiẹ̀ pàdé wọn àwọn èèyàn àwọn àfáà ìmọ̀ wọn àti ìṣesí wọn ní ṣàlàyé wọn fún wa jẹ́ kí mọ̀ tiẹ̀ náà dáa ẹ wá mọ́ ẹ̀sìn tẹ́ ẹ bá kú lẹ́yìn tẹ́yìn ṣe dára burúkú yìí ọlákẹ́dá yín tí ò dá yìí àwọn tọ́rọ̀ yín ṣojú wa àbí àwọn tọ́rọ̀ tiwa náà ṣojú wọn àti ohun tá à ń sọ kalẹ̀ yìí tí kìíní yìí rẹ̀kọ́ọ̀dù fún gbogbo wa àti ohun tí kálukú ń kọ kalẹ̀ àwọn tí ń bọ̀ lẹ́yìn wọn máa kà á wọn máa gbọ́ ọ wọn máa rí wọn àwọn máa jọjà àkídà wa látara abẹ báwa náà ṣe ń mú àkídà àwọn kan tí wọn ti lọ láì mọye ọdún tí wọn ò sí mọ látara àkọọ́lẹ̀ wọn àti àwọn ọ̀rọ̀ wọn tá a fi mọ̀ pé eléyìí oníbídíà ni eléyìí olóògùn ni eléyìí ẹlẹ́bọ ni tó fi kú eléyìí onísùfín tó fi kú eléyìí òtẹ kì í ṣe mùsùlùmí tó gbádùn tó fi kú irú àwọn bíláláwọ fà tí kì í máa ń kírun tó ní mọkà àṣùbà zuri asli magaribi ìṣáyò òun mọkà lòun ti máa ń kí lójoojúmọ́ kò lè já e láyé táyé òfin tán àwọn tí wọ́n náwọn ń tẹ̀lé wọn ń ṣẹ̀sìn ni òun àpọ̀ bẹ́ẹ̀ lọ tí ò ló ń ka jáde kéde yìí ń kọ́ kò jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀ òun torí ẹ̀ ẹ̀rùn wa nínú ẹ̀sìn ibi tí a dùn sínú ẹni bá mọ̀ kó òun fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó máa gbìyànjú bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá sí ẹ máa béèrè béèrè ẹ̀yin náà tí wọ́n máa wá àwọn ààyè tẹ́tù máa fi yín ẹ ti yé ẹ ti máa fi kọ́ ọ máa kà á ní english ni o èyí tí wọ́n kọ wọ́n ti kọ́ káàkiri káàkiri láwọn míì tí ó ràn yín lọ́wọ́ bí ò bá tiẹ̀ lè kọ́ hundred percent tí ẹ kọ́ thirty percent at least wàá ní foundation wọn ní máa dà ẹ́ ká lọ gbúrúgbú ẹni tó ń náwó jó ní sún náà wàá ní dàárọ̀ yìí kó wá nínú níbi díà kan ti dọ̀rẹ́ òun o ti dàáfà òun wọ́n tó bá fẹ́ràn òun àbí kó o gba ẹni láàfà tiẹ̀ náà nǹkan ti ṣe gbogbo yín nìyẹn o subhanaka allahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته